gbẹ̀rẹ̀gbẹ̀ tó bá fọ́ n ó dèrò àkìtàn ní o. kò sẹ́wọ̀n lájọ́ wàhálà mọ́ lónìí. Bondadin, I'm in the Gadakunda nam nam nam nam nam đồ iná lójú ẹ lójú ẹ kó kò ṣe di ìgbòlu kò ṣe di ìgbòlu kò ṣe di ìgbòlu kò ṣe di ìgbòlu. gbẹ̀rẹ̀gbẹ̀ tó bá fọ́. ikú ń bá mọ́ mi lọ́mọ fúra ikú ń bá mọ́ mi lọ́mọ fúra ìgbésẹ̀ ikú. Eh, ẹ ti aṣetán ni àbí. aṣetán ìfẹ́ wa rí yín ni o. ẹ eh, eh, kò le ṣòro sa bọ ṣòro tún wà náà. Ah, Ọlọ́run jẹ́ kí ìṣòro wà torí ilé àánú la wà yìí. ẹ ẹ pé tí yẹn bá ẹ ọ ní pàṣà òfura pàṣà ajá náà ajá òfura dáàdi ajájì o. ìyẹn táwọn Yorùbá kò yẹ ọ sínú báìbù tiwa. ẹ jà àdáwà sọ àjọ ẹ máa tó. ìjọ wo ìjọ Ọlọ́run ìjọ ẹ̀mí. n gbàdúrà ní ìrìn àánú bẹ́ẹ̀ nísinsìnyí o gbàdúrà wọ kíni ẹ bíi bíi bíi ẹ bíi ẹ yéwòrán àbí àwòrán fún pínpínpín nínú fíìmù èṣù rẹ̀ èṣù nínú ìjọ yìí èṣù. ìmísí ni mo sọ ń pa ẹ. o o ìmísí ṣá ọmọ yẹn nígbà tèmi ń mọ̀ dáadáa nígboro ayé ìmísí ikú là ń pè é.